ẹ kú dédé àkókò yìí ó ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń ṣalábàápàdé fídíò mi tẹ́ ti ń wò báyìí orúkọ mi ni Abdulhasis ti máa ń sọ ìtumọ̀ láti ọ̀nà àbáyọ àlá tí n fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lákòókò yìí wọn ni wípé kí ọmọ lálà wípé òun àti ìyá òun àwọn jọ jà lójú àlá tí ìjà yìí sì ní agbára gan ẹ dákun kí ni ìtumọ̀ orúfẹ́ àlá báyìí kí ọmọ lálà wípé òun àti ìyá òun tó bí òun tó da ìjẹ́ lé òun lórí àwọn jọ lójú àlá mo fi títí ó bọba tó dá ẹ̀mí mo fi búra tí ọkùnrin tàbí obìnrin tó bá lárúfẹ́ àlá báyìí ìtumọ̀ méjì ni ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni pé tí ọmọ bẹ́ẹ̀ ò bá múra àtàrà yẹ̀ ní àtàrà ìyá tó bí lọ́mọ ní ó ti padà ṣubú ẹlẹ́kejì ni wípé kó wú ẹ̀yìn wò irúfẹ́ ìgbésẹ̀ wo ni ìyá rẹ̀ ń gbé lórí èpẹ̀ ta ni ìyá rẹ̀ gangan torí pé irun tí ìtumọ̀ ẹlẹ́kejì ń tọ́ka sí ni wípé kó ṣe àkíyèsí nípa ìyá rẹ̀ dáadáa ṣé ìyá rẹ̀ jẹ́ ẹni tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run ṣé ìyá rẹ̀ jẹ́ ẹni tó tẹríba fún ọkọ kí gbogbo ohun tí ìyá rẹ̀ ń ṣe sí bàbá tó bí lọ́mọ láyé tàbí tó ń ṣe sí ìké àtọlọ́run kó má bàa padà wá kọjá nínú ayé ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ tó bá já sí pé ìyá rẹ̀ jẹ́ olùsìn lọ́hùn tó sì tẹríba fún àṣẹ ọkọ wàláhì ọmọ bẹ́ẹ̀ yóò tòrò ìrìnàjò rẹ̀ yóò tòrò yóò sì yá nínú ayé àmọ́ tó jẹ́ pé ìyá rẹ̀ wọ́n ṣubú lára ọ̀rọ̀ méjì tí mo sọ yìí tí ìyá rẹ̀ ò tí ó máa ṣe okùnfà ìfàsẹ́yìn fún ọmọ yìí nínú ọjọ́ ayé tí ó sì ní jẹ́ kó ètè débi tó ń lọ bọ̀rọ̀ alákọ̀ọ́ tí mo kọ́ tún pé àtàrà ìyá rẹ̀ ni ó gbà ṣubú òun ni wípé ìyá rẹ̀ ni ó padà gbé ìgbésẹ̀ látara pé wọ́n fẹ́ tún ọjọ́ ayé rẹ̀ ṣe tí wọ́n sì padà tì sí kòtò ìtumọ̀ aláyé nìyẹn kò jù báyìí lọ pẹ̀lú ògo ọlọ́run sọ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tẹ́fáyẹ́mọ̀ nípa àlàyé ẹ pè mí sórí nọ́mbà mi zero seven zero three three two zero four four six three tàbí kẹ́ ẹ bá mi ṣáà lórí whatsapp number mi zero eight zero nine five one eight nine zero seven five fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa àlá tí ẹ bá lá tẹ̀sífẹ́ mọ ìtumọ̀ rẹ̀ kò jù báyìí lọ.